إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى أولى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوك فن ولغب الله أطر الصلاة فن نبوة محمد صلى الله عليه وسلم لينا أيتي أما في برا وصرني أرأي أو ناني التي أرأيني التي nípa إنكتي tí ẹnìkọ̀ọ̀kan wa tí nǹkan tí kò lè ṣe kó mọ́ ṣẹlẹ̀ ní ọdọọdún títí di ìgbà tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó fi ka kúrò lórí ilẹ̀ tí àwa náà bá wo àárí pinnu oṣù ṣàbán làwáyé ó rẹ̀ ti ń lọ sí òpin lẹ́yìn nǹkan bí ọ̀sẹ̀ kan sísìn àbí ní nǹkan bí ọ̀sẹ̀ kan sísìn a mọ̀ bọ́ sínú oṣù ramadan insha allah abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kí ó ṣe rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́wọ́n bá kó dé kí ó bá wa ní ayé kó bá wa pẹ̀lú ayọ̀ àti àlàáfíà anabuwa muhammad sallallahu alayhi wa sallam bí yàwó aisha rọ́dí anha bí ó ṣe sọ so oníkànnà rasulillahi sallallahu alayhi wa sallam yatahafazu min sha'ban maala yatahafazu min ghayri olójúṣe ọlọ́wọ́n ọba a máa ṣàkólé kan oṣù sha'ban nírú àkólé kan tí ó kì í ṣe fún àwọn oṣù tó kù ìyàwó aisha rọ́dí aláwọ̀ anha oníkànnà yasumu lèrò yàtì ramadan فإن غم عليه عدى ثلاثين يوما ثم صوم òjíṣẹ́ ọlọ́run ọba tó bá ti rí oṣù ramadan yóò ṣàkólé kan oṣù ṣàbán ní ìṣàkólé kan tí ó ń ṣe fún oṣù mi tó bá ti wá di pé ó rí oṣù ramadan yóò gbáwẹ̀ ṣùgbọ́n tí kùrùkùrù bá jẹ́ kí wọ́n rí oṣù àdá 30 yàwó yóò ka ọgbọ̀n ọjọ́ fún masọ́ọ́mà lẹ́yìn náà yóò bẹ̀rẹ̀ àwẹ̀ olùfijọ́ pé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún àwọn sahaba rẹ̀ náà gẹ́gẹ́ bí ó ṣe nílẹ̀ nínú sahih bukhari sahih muslim àti ọ̀pọ̀lọpọ̀ tíra ahadithi náà ipe súnmù lè ròyàtì ẹgbàwẹ̀ tẹ́ bá ti rí oṣù wọ́n áfítẹ́rù lè ròyàtì ẹ̀dẹ̀ túnú gbà tẹ́ bá ti rí fàyíngó ma aleikum tí kurukuru bá jí kẹ́rí fa akmilu lè ciddata salasin òǹkà yín ẹ̀ṣẹ́ kó pé ọgbọ̀n so tá a bá wo àárí pé lé nǹkan tí ó easy púpọ̀ ni ṣùgbọ́n ìṣe sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa máa ń fẹ́ nira wa lára àwọn nǹkan tí kò yẹ kí a máa fà láàrin ara wa là á máa fà eléyìí ó ní oṣù haúsá ni. Oshua, èyí ní oṣù yorùbá ni eléyìí ní oṣù èkó ni kí ní oṣù ìbàdàn ni gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tí ó yẹ kó máa wáyé ni nítòjúṣe ọlọ́run ọba sọ fún wa ní pé ẹgbà àwẹ̀ tẹ́ ẹ bá ti rí ẹ̀dẹ̀ tunu tẹ́ ẹ bá rí tí kurukuru ò bá dé kẹ́ ẹ rí ẹ̀ka ìtẹ̀ǹbábọ̀ ẹ̀ka kó pé ọgbọ̀n òun ló fà tó jẹ́ pé àwọn ẹni ìṣíwájú wa wọn máa ṣàkólé kan fún oṣù ramadan ìṣàkólé kan wọn fún dẹ ni yóò bẹ́ẹ̀ láti ibi oṣù shaban àwọn oṣù yòókù náà kàkún ṣùgbọ́n kíkàkún wọn kò lè dàbí ti shaban torí pé shaban òun la fẹ́ fi determine ramadan ló jẹ́ pé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam a máa ṣàkólé kan eléyìí púpọ̀ torí náà èyí tí ó pàtàkì púpọ̀ fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn anábíwá muhammad sallallahu alayhi wa sallam òun náà ni kí a ṣe bí ó ṣe ń ṣe àti bó ṣe pa wá láṣẹ ìkan lára àwọn sahaba anábíwá muhammad sallallahu alayhi wa sallam abdullahi bin umar radiyallahu anhu gẹ́gẹ́ bí al malik rahimahullahu ta'ala ṣe gbà wá nínú muwatta àtàwọn tíra hadith mi onítara annasul hilal àwọn èèyàn wọn wá oṣù fa akhbartu rasulallah sallallahu alayhi wa sallam anira aitu ó ní mo sọ fún òjíṣẹ́ ọlọ́wọ́n ọba pé mo rí oṣù fasọ́nàwó òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ó fi oṣù tí mo rí fi gbàwẹ̀ wọ́n á mara náà sábẹ́sì àmì ó dẹ̀ sọ fún àwọn èèyàn pé kán gbàwẹ̀ so ló jẹ́ pé ọ̀rọ̀ oṣù rírí nǹkan tó so mọ́ àwọn tí wọ́n jẹ́ aláṣẹ ìlú ni tí èèyàn kan bá lóun rí oṣù ṣé ó lè fi oṣù rẹ̀ kó fi dágbàwẹ̀ fún rẹ̀ àwọn afẹ́sìn míì sọ wípé bẹ́ẹ̀ ni ó lè ṣe tí wọn bá gba nǹkan tó rí lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n kó má jẹ́ pé nǹkan tí ó kéde káàkiri ni torí pé nǹkan tó yẹ kí gbogbo wa jọ bẹ̀rẹ̀ papọ̀ òun ni àwẹ̀ yìí ẹni tó dẹ̀ wà ní ìcháàjì irú nǹkan bẹ́ẹ̀ òun náà lẹni tó jẹ́ olórí àti àwọn tí wọ́n bá fi sí ipò yẹn so ló jẹ́ pé láyé anabi muhammad sallallahu alaihi wa sallam ni àbí láyé àwọn alkhulafa èèyàn kan ò ní lóun róṣù kó máa kéde fún àwọn èèyàn fúnra ẹ̀ torí pé nǹkan yẹn kò ń ṣe ìjọsìn tóun nìkan ó dá ṣe ìjọsìn tí ó kan gbogbo àwọn èèyàn ni yóò lọ sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ aláṣẹ yóò fún wọn ní information wípé òun rí oṣù tán bá gbà lọ́wọ́ rẹ̀ tán kéde rẹ̀ alhamdulillah tí wọn bá gbà lọ́wọ́ rẹ̀ kí ni kó ṣe eléyìí la ní àwọn àfáàmì ní kó dágbàwẹ̀ fún rẹ̀ ṣùgbọ́n kó mọ̀ jẹ́ nǹkan tí ó announce láti mọ́ fi dá ìyẹn panyẹ́rin àìgbọ́ra ẹni yélẹ̀ sínú ìlú ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n ni pé kó mọ̀ dàgbà kí ó dúró de àwọn èèyàn kí wọ́n jọ gbà á papọ̀ torí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam nǹkan tó sọ ni pé sóhun lè ròyà tí ẹ gbà wẹ̀ tí ẹ bá rí so eléyìí kò ń ṣe nǹkan tí ó jọrọ èèyàn kan nǹkan táwọn èèyàn ó jọ ṣe papọ̀ ni ebi jẹ́ pé irun eid àájọ kí papọ̀ ni àfẹni tó bá ń bẹ nínú igbó àbó ń bẹ lórí ọ̀dàn tó ṣe pé nìkan náà ló ń bẹ ń bẹ tó dẹ̀ róṣù kéèsì ọ̀tọ̀ ni yóò ṣùgbọ́n à ń bẹ láàrin àwọn èèyàn à ń bẹ láàrin ìlú a gbọ́dọ̀ ṣe é bẹ́sìn ṣe fẹ́ ká ṣe é tẹ́lẹ̀ jẹ́ pọ́ìntì tó pàtàkì torí ẹlòmíì yóò wò pé ẹ̀sìn káwọn lára yóò máa ṣe nǹkan tó ṣe wípé kò bá àmú tó yóò máa spread yẹ ó lè ní eléyìí oṣù sultanu nìyẹn oṣù àwọn haúsá ni ẹ kìíní kankan kamara òun ò ní gbà kò sẹ́lẹ̀ àmẹ́yà nínú ẹ̀sìn islam ẹni tó bá jẹ́ olórí yín àbí àwọn tí olórí bá fi sí ipò olórí kí ètò létò agbọ́dọ̀ tẹ̀lé wọn ni torí wípé kí ni agbọ́dọ̀ gbìyànjú kí a máa bẹ lọ́kàn lórí òdodo so irú ìjọsìn yìí wọ́n fi ilẹ̀ ipe àwọn tí ó máa determine rẹ̀ náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń bẹ ní ipò òun ló jẹ́ pé ní irú saudi èèyàn kan ò ní lóun rí oṣù nísìn kó wá bẹ̀rẹ̀ sí ànáṣù fáwọn èèyàn ètò wà tán bá gbárò èèyàn bẹ́ẹ̀ mú wọ́n lè sọ sẹ́wọ̀n nítorí ẹ̀ ẹni tó wá róṣù yóò lọ bá àwọn tí ìjọba gbé kalẹ̀ nú àwọn àfa òun róṣù wọ́n lè ṣe àwọn investigation kan àbí kí wọ́n béèrè àwọn question bó ló ṣe rí bó ló ṣe rí torí pé ẹlòmíì ó lè jẹ́ pé nǹkan tó rí kò ń ṣoṣù tí ó rò pé oṣù lòun rí bó ló ti rí oṣù tuntun ó níbi tó ti máa yọ wọ́n béèrè gbogbo àwọn àbéèrè yìí lọ́wọ́ rẹ̀ tó bá di pé ó pàṣẹ ìbéèrè yẹn wọ́n lè gbà lọ́wọ́ ẹ̀ kan announce àbí kan fi kúnnú àwọn information tí wọ́n gbà nípa rírí oṣù tí wọ́n fi announce papọ̀ pé wọ́n rí oṣù ní àwọn àyè báyìí báyìí báyìí báyìí báyìí torí náà ọ̀la làá àwẹ̀ eléyìí ni ètò jẹ́ ìpìlẹ̀ so anabiwa muhammad sallallahu alaihi wa sallam a máa ṣe eléyìí ó fún àwọn sọ̀hábà nígbà ìgbàláyè ẹwà oṣù ẹni tó bá róṣù kan ìfọ́ọ̀mù wa wọ́n dẹ̀ kéde fún àwọn èèyàn abẹ́rẹ́ àwẹ̀ lọ́la eléyìí náà ni ó ń bẹ fún ìtùnú àwẹ̀ náà eléyìí náà ni tó ń bẹ fún ọdún iléyà èyí tí a ń pè ní idul kabir abidul adha eléyìí náà ni ó ń bẹ fún òun náà sókè la fẹ́ ń bẹ eléyìí òun ni wípé láàrin bí ọjọ́ mélòó kan oṣù ramadan yóò máa wọlé tó ń ṣe oṣù kẹsàn-án nínú oṣù ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala yàtọ̀ fún àwọn oṣù tí a gbélé ọ̀rọ̀ fúnra wa oṣù tí ọlọ́wọ́n ọba tó rẹkọmẹ́ǹtì àmọ̀ sí oṣù ramadan tó ṣe àwẹ̀ gbígbà lọ́ranyàn nínú rẹ̀ الله سبحانه وتعالى شهر رمضان الذي أنزل في القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم الله يوشي رمضان تاسوى القرآن كالنور كما جاء هدى للناس إما نفوع ويا بكنا كما جاء وبينات من الهدى والفرقان كما جاء لي تيوما شنقيا لاني رواتي ودودو tó ṣe pẹ́ni tí ó bá fẹ́ mọ́nà tó bá tẹ̀lé yóò mọ́nà ẹni tó bá rẹ̀ fẹ́ sọnù tó bá gún ní kúrò ń bẹ́ẹ̀ yóò sọnù ọlọ́run bá ní fọmọ ṣáhìdá mi kò mú ṣáà oṣù tá a sọ̀rọ̀ ń pẹ́ yìí ẹni tí ó bá bá nù yín torí fọlẹ́sùn kó gbà á sọdọ́ jẹ́ pé ẹni tó pe rẹ̀ ní mùsùlùmí ó gbọ́dọ̀ gba oṣù yìí in fact ọmọ ènìyàn agbọ́dọ̀ gbà á bóyá ó pèrè ní mùsùlùmí àbí kò ń pèrè kò pèrè mùsùlùmí àwẹ̀ ramadan ọ̀ràn yẹn ló jẹ́ fún ọmọ ènìyàn ó kàn jẹ́ pé ni tí ó bá ní ímánì ọlọ́wọ́n bò ní gbà lọ́wọ́ rẹ̀ ẹni tó ń bá ní ímánì tó gbà bó ṣe yẹ kó gbà ọlọ́wọ́n bó gbà lọ́wọ́ rẹ̀ torí pé àwọn iṣẹ́ ìjọsìn yìí àwọn nǹkan tó jọ́ràn yẹn lórí gbogbo ọmọ ènìyàn ló yẹ kí gbogbo ọmọ ènìyàn sin lọ́hùn ni ẹni tí ò bá sin lọ́wọ́ ọba ìyẹn ò túmọ̀ sí pé òfin yẹn kò ń ṣe ọ̀ranyàn lé lórí irun kíkí ọ̀ranyàn lórí gbogbo ọmọ ènìyàn ni torí pé tó bá rí jọ́ǹgbé ní alkiyama ọlọ́run mú wọn béèrè lọ́wọ́ àwọn tí wọ́n jọ ọmọ náà pé má sàlàkà kò fi sàkọ̀ ẹ̀yìn kí ló sọ yín dọ́ ọmọ náà kàálù lamnakum nel musallin wọn nígbà tá à ń bẹ láyà kí n kírun wàlámnakum tó ẹ̀mú miskin a kì í fún àwọn aláìní lóúnjẹ in tó jẹ́ tọ́ wọn fún wọn wàkúnná nàkúdó ma alkhaidin wàkúnná nukadhi bi yawmi din hata atana al-yaqin à ń sọ pé kò sọjọ́ ẹ̀san bákan náà àwọn tí wọ́n ń ṣàwẹ́wà pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn àwa náà àjọ ń rìn pẹ̀lú wọn ni àwọn làjọ ń ṣe papọ̀ hata atana al-yaqin n ta n bá káàkiri ni tí ikú fi dé bá wa ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run bá ní fama tẹ̀mfàrùhùn ṣẹ̀fàátù ṣàfihàn irú àwọn èèyàn báyìí kò sẹ́ni tí ó ṣìpẹ̀ wọn kò sẹ́ni tí ó ṣìpẹ̀ wọn ibi tá a fẹ́ ló ń bẹ́ ọwọ́ ni pé ọlọ́run bá ń béèrè pé kí ló sọ yín dọ́mọ náà wọn láwọn kì í kíhun so ló jẹ́ pé inú ọ̀ràn yẹn ni fún gbogbo èèyàn zaka ọ̀ràn yẹn ni fún gbogbo ẹni tó bá ní lọ́wọ́ ṣùgbọ́n má jẹ̀mú gbígbà òun ni kéèyàn jẹ́ mùsùlùmí ẹni tí ó ń ṣe mùsùlùmí tó bá kírun ìrun ọlọ́run ọba ò ní gbà ẹni tí ó ń ṣe mùsùlùmí tó bá gbàwẹ̀ àwẹ̀ rẹ̀ ọlọ́wọ́n bò ní gbà ẹni tó ṣe ìtọrẹ àánú zaka tó jẹ́ ọ̀ràn yẹn ọlọ́wọ́n bò ní gbà lọ́wọ́ rẹ̀ àyàfi pẹ̀lú kíni pẹ̀lú islam ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ń sọnú àyè mi ó ní wàmà màná àwọn màn tó gbàlà mí um nàfàkà tó hùm ilà anáhùn káfọ̀rù bẹ̀ láhùn wọ́n bí rọ̀sùlì ọlọ́wọ́n bá ní kò sí nǹkan tí ò jẹ́ ká gba tí ná lọ́wọ́ ìtọrẹ àánú tẹ́ ń ṣe bí ó bá ń ṣe pé kíni wọ́n ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́mọba àti òjíṣẹ́ rẹ̀ eléyìí ni òdì ká gbà so kí la fẹ́ lò òun ni pé àwẹ̀ gbígbà ọ̀ràn ẹ̀yẹ̀ ni fún gbogbo èèyàn ẹni tó pẹ́rẹ ní mùsùlùmí àwẹ̀ gbígbà ọ̀ràn ẹ̀yẹ̀ ni ilé lórí àwẹ̀ gbígbà oṣù ramadan ọlọ́mọba ní famẹ́ńṣe ìdàmí kò mú ṣáàr ẹni tí ó bá wítínẹ́sì oṣù yìí fàlìyàsóhùn kó gbà kó gbà sokẹ́lómi ó máa wá àwọn àròyé kan tí yóò wúlò òun ò fi bẹ́ẹ̀ lókun òun ò ṣe ìrọ́dẹ̀ ló ń pa kò fẹ́ gbáwẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ kó mọ̀ kó ń orùjọ́ tó bá di jọ́ ń gbẹ̀dẹ̀ àìkíyàmá torí pé àwẹ̀ yìí ọlọ́run ọba ṣe ní ọ̀ràn yẹn ni òun lè mọ́ gbàwẹ̀ míì mọ́ ẹwà oṣù ṣàbán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ monday thursday gbogbo àwọn eléyìí náà fìlànà tá a bá lè ṣe ó dá ṣùgbọ́n èyí tó jẹ́ ọ̀ràn èèyàn léwa lórí òun ní àwẹ̀ ramadan tí ẹnì kọ̀ọ̀kan wá gbọ́dọ̀ gbà àfi àwọn tí wọ́n bá ní genuine excuse ló kù ọlọ́run bá ní wọ̀mọ̀n kánà maridon àwọn àlà safarin fàìdátùmí àyàmí ukhar ẹni tó bá já láàárẹ̀ abẹni tó ń bẹ lórí rìn àjò fàìdátùmí àyàmí ukhar òun lè tí ó lè gba tiẹ̀ padà ní àsìkò mi ọlọ́run sọ pé òun fún ó lè gbà á padà ní àsìkò mi ọ̀ràn yẹn sì lé lórí ṣùgbọ́n torí pé ó ń rẹ̀ àbójá arìnrìn àjò ó lè decide láti má gbà àbí ó tiẹ̀ gbọ́dọ̀ mọ́ ó kò gbọ́dọ̀ gbà tó bá jẹ́ aláàárẹ̀ pàtàkì lọ tí yóò bá tẹ̀ lórí ara rẹ̀ torí pé ọlọ́run bò fẹ́ ìnira fún wa ṣùgbọ́n yóò gbà padà ṣùgbọ́n ẹni tó ṣe pé òun ó ní ẹskíwùsì tó ṣe pé n tó ń bá ajá nǹkan tó wà permanent ni bí ẹni tó ṣe pé àrùn tó ń ṣe é àrùn tí kò ní oògùn ni àbí kò síwòsàn kan fún irú èèyàn bẹ́ẹ̀ kéèsì tiẹ̀ yàtọ̀ òun ó máa bọ́ àwọn èèyàn nítorí pé ìpìlẹ̀ ìgbà tí ọ̀rọ̀ àwẹ̀ ó bẹ̀rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fún wa ní option láti gbà àbíká bọ́yàn ṣùgbọ́n sọ fún wa pé wà ń tẹ̀sùmù xeyrú lákùn kẹ gbà ń ló lórí fún yín ẹ̀ǹkùn tuntun alamu tẹ̀ bá mọ̀ kí àyà mi tó wá dé tó sọ wípé ṣáàrù ramadan alẹ́dẹ̀ unzila fi alkur'an huda linnasi wa bayyana ti minal huda wal furqan faman shahida minkum shahra falyasum ẹni tí oṣù bá bára yé kó gbà ṣùgbọ́n ọlọ́run ọba exempti àwọn èèyàn kan pẹ́ lè mọ́ gbà temporarily so àwọn tí wọ́n ní excuse tí òun wà permanent ní àwọn ó jẹni tí a ní gbígbáwẹ̀ kò ń ṣe ọ̀ràn èèyàn lé lórí ṣùgbọ́n ẹni tó ṣe yí pé kò ní excuse ni tí ó gbà òun ṣe rẹ̀ ni bí ẹni tí ó kírun ni tó ṣe wípé làákàyè rẹ̀ ṣe ń bẹ kódà kó rẹ̀ jù bẹ́ẹ̀ lọ lópin ìgbà tí làákàyè bá ṣe ń bẹ ó gbọ́dọ̀ kírun bó ṣe ní agbára mọ́ káwọn àti ìsọ ẹni tó ṣe pé ó yan lórí ilẹ̀ káàkiri tó ń jẹ tó mu bẹ́ẹ̀ ni kò kírun kò ní kàkún fún eléyìí nǹkan tó ṣe pé ó léwu ni agbọ̀rọ̀ mọ́tọ́lọ́ wọn bá torí ẹ̀ dá wa sórí ilẹ̀ òṣèlú ká wá jẹ ká máa mu bí ìgbà tá láwọn dábàá ń jẹ ọlọ́wọ́n bá subhana wa ta'ala ni akulun wa yatamatta'un wọn máa jẹ wọn máa gbádùn bẹ́ẹ̀ ni wọn máa jẹ ọlọ́wọ́n bá ní kama ta'kulul an'am bí ìgbà tá láwọn ẹ̀rẹ́ ń ọlọ́wọ́n bá ní irú àwọn kọ́lọ́wọ́ bá kó ṣe wọ́n fún ẹnì kọ̀ọ̀kan láti gbà ẹ jẹ́ kí a múra sílẹ̀ fún gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́wọ́ bá muhammad sallallahu alayhi wa sallam bó ṣe mọ̀ múra sílẹ̀ fún kádẹ́mọ̀ wípé ń tá ń pè ní ààwẹ̀ òun náà ni alimtinaahu anil mufattirat gbogbo àwọn nǹkan tó lè ba ààwẹ̀ jẹ́ kájínà tó túmọ̀ sí pé a mọ àwọn nǹkan owó ló lè ba ààwẹ̀ jẹ́ bákan náà kama mọ̀ wípé ó ní àsìkò tí àwẹ̀ ti bẹ̀rẹ̀ ó dẹ̀ ní àsìkò tó parí sí ó kéré jùlọ àwẹ̀ bẹ̀rẹ̀ láti ìgbà tí alùfájàre bá ti yọ ìyẹn àsìkò tí wọ́n ń pè irun àṣùbọ́ òdodo yàtọ̀ sí àwọn tó ń pè irun sí àsìkò tó rọ́ǹgì àsìkò tí ó jẹ́ àsìkò àṣùbọ́ òdodo àsìkò tí àwẹ̀ bẹ̀rẹ̀ nìyẹn ó kéré jù nam ẹni tó ń bá ti bẹ̀rẹ̀ títí ẹ̀ before time yẹn bí aago méjì òru ló bẹ̀rẹ̀ ni àbágo kan òru ni o ti jẹ kankan mọ́ ni bá láìfì ṣùgbọ́n pé mo fẹ́ jẹ mo fẹ́ mu èèyàn sì ní opportunity ẹ̀ mo fẹ́ bóbìnrin mi láṣepọ̀ èèyàn ní opportunity ẹ̀ di ìgbà tí alifájò sọ́ọ̀dì tí ó yọ òun náà ni àṣùbọ̀ òdodo lẹ́yìn àṣùbọ̀ òdodo ìgbọ̀nà jẹmọ́ eléyìí lẹ́ni yóò continue bẹ́ẹ̀ títí di ìgbà tó ń wọ́ ó kéré jù nìyẹn ó kéré ju títí dùgbà tí ó mú wọ èyí tí a mọ̀ sí àsìkò magrib náà mẹni tó bá lẹ́ǹtìn títí ẹ̀ tó jẹ́ kó gùn jù rẹ̀ lọ bóyá ó tún sọ ọ́dọ̀ owó òru tó tún jẹun bá láìfi ṣùgbọ́n ó kéré jù òun náà ni àsìkò tí ó mú wọ so ló jẹ́ pé táwọn afọ́bá fáìní tó ń pè ní asọ́hun wọ́n ní al-imtina anil-mufatirat ká avoid àwọn nǹkan tí ó lè ba àwẹ̀yẹ jẹ́ kéèyàn ti avoid àwọn nǹkan tó lè ba àwẹ̀ jẹ́ láti min tolo alfajir láti gbà tí alfajir àdúró bá ti yọ min tolo alfajir sadiq ila ghorobi shams títí di ìgbà tí oòrùn awọ beniya ti ataabud pẹ̀lá níyàn wípé yàn ń sin náà torí pé ẹlòmí lè má jẹun láti àsìkò tá a sọ yìí àbí bífọ́ gan títí di àsìkò tá a sọ after rẹ̀ kò jẹun ṣùgbọ́n kò láníyàn kó n fi sin lọ́hùn àníyàn pé òun fẹ́ fi lùzì wéètì ni àníyàn pé òun fẹ́ máa ṣe kára wọn ni sóró èèyàn bẹ́ẹ̀ kò ní ládá ló jẹ́ pé àníyàn wa òun ó jẹ́ nǹkan tó pàtàkì kíní yìí mo fi ń sin lọ́hùn ni kíní yìí o mò ń gbà nítorí rọmọdán ni èyàn lè máa gba àwẹ̀ nínú oṣù rọmọdán ṣùgbọ́n kó ní láníyàn pé rọmọdán kọ́ ló ń gbà sókò ń ṣe àwẹ̀ rọmọdán nìyẹn bẹ́ẹ̀ ni ẹ lè máa gba àwẹ̀ that is kó yàgò fún jíjẹ múmu àti àwọn nǹkan tó so mọ́ kó yàgò fún àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n kò ní ládàáwẹ̀ tó ń gbà torí wípé kò ṣe nítorí tọ́lọ́n torí kárí ni ló fi jẹ́ pé gbogbo iṣẹ́ ìjọsìn tá a bá ń ṣe ìtọrẹ àánú ni àwẹ̀ ni irun ni ájì ni òmùra ni gbogbo ń tá a bá ti pè iṣẹ́ ìjọsìn àníyàn wa sọ́lọ́wọ́n ọba ó pàtàkì púpọ̀ tó ṣe pé a ti gba ẹ̀san rẹ̀ láyé bóyá àwọn èèyàn yìn wá níta nítorí ẹ̀ ṣe ni pé káwọn èèyàn lè bá a mọ yìn wá pé lágbájá a ò mọ̀ ń gbàwẹ̀ lágbájá ò mọ̀ yẹn náà fìlà lóru lágbájá ò mọ̀ náwó táwọn èèyàn bá dẹ̀ ti sọ wọ́n ti sọ náà nù lágbájá ò mọ̀ ń ṣe umra lágbájá ò mọ̀ ń ṣe ájì iye umra báyìí ni mo ti ṣe iye ájì báyìí mo ti ṣe ntí yẹn fẹ́ fi máa yẹn gàn káàkiri nìyẹn every year lèmi máa ń ṣe ájì ń tèmi irú èèyàn bẹ́ẹ̀ tó bá yẹ pé àníyàn show off ni ó ti gbà ládàá rẹ̀ lọ́dọ̀ àwọn tó ṣe show off fún ló fi jẹ́ pé iṣẹ́ ìjọsìn nǹkan téèyàn gbọ́dọ̀ wà very very careful ń pa ẹni látara àníyàn téèyàn ní èèyàn lè lose iṣẹ́ yẹn ló fi jẹ́ pé àwọn ẹni ṣíwájú àwọn ẹni ọlọ́wọ́n ba wọ́n á máa gbìyànjú àti conceal iṣẹ́ ìjọsìn tán bá ṣe as much as possible àfi tó ṣe kó bá jẹ́ nǹkan tó pa gbogbo wọn pọ̀ tó jẹ́ nǹkan tó ṣe pé gbogbo ó jọ ṣe pọ̀ ni ṣùgbọ́n iṣẹ́ ìjọsìn kan wọn á gbìyànjú àti mọ kọ̀ǹsílẹ̀ kó jẹ́ nǹkan táwọn èèyàn ò ní rí náà káwọn èèyàn ríṣẹ́ ìjọsìn kò túmọ̀ sí pé èèyàn lùsí ládàá rẹ̀ ṣùgbọ́n àníyàn tẹ́ni ìyẹn fi ṣe táwọn èèyàn fi rí àníyàn ẹni tá ń sọ̀rọ̀ nípa so ramadan yìí ká ní àníyàn dáadáa pẹ̀lú ẹ̀ ká ní láníyàn wípé à ń ṣe nítorí pé ọlọ́run ọba pa wá láṣẹ rẹ̀ ni ọlọ́run ọba subhanahu wa ta'ala oni kutiba alaykumu siyamu kama kutiba alalẹ́dìnà min qablikum la'allakum tattakun ọlọ́run ní àwọ̀ yìí àṣelọ́rọ̀ yẹn fún yín gẹ́gẹ́ bá ṣe ṣe lọ́rọ̀ yẹn fún àwọn tán ṣíwájú inú àwọn àjọ àwọn ànábì ọlọ́run ọba ọlọ́run ọba ni la'allakum tattakun nítorí kẹ́lẹ́ bá débi ìpayọ̀ ọlọ́run ọba ni so ẹni tó ṣe kò sí àpẹẹrẹ lára àwẹ̀ yẹn ò tí ì bẹnẹfìtì rẹ̀ bẹ́ẹ̀ ni irun kíkí náà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni iná sọlá tẹ̀tẹ̀nìhà anil fàṣà ìwọl munkar irun téèyàn bá ń kí ìmọ̀ kọ ìwà ìbàjẹ́ ẹni tó ń kírun ayàgò fún zina ṣíṣe ọkùnrin ní abómìnrin yóò jìnà sí ara pé irun rẹ̀ ó ti ní ìfẹ́kìtì dáadáa lára ẹ̀yẹn tẹ̀nìhà anil fàṣà ìwọl munkar gbogbo ìwà àbàjẹ́ ẹni tó ń kírun à ń gámbù ni à ń ta tẹ́tẹ́ ni à ń gbárí bá ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èrún rẹ̀ ó yẹ kó kọ àwọn nǹkan wọ̀nyí fún tí wọn ò bá tí kọ wọn ìwà àbàjẹ́ yìí fún wa gẹ́gẹ́ bọ́ lọ́wọ́ bá wá ṣe sọ èrò yẹn ò tí ì ní ìlàpá lára wa àwa gẹ́gẹ́ fúnra wa ò tí ì bẹnẹfìtì ń bí irun táǹkì bó ṣe yẹ ká bẹnẹfìtì torí pé ọlọ́wọ́ bá tó dá wa yẹn tó sọ ni pé ìnà sọ̀lá tẹ́nìhà anilfàṣà ìwẹ̀lmúnkar àwọn ìwà bàjẹ́ zìnà ṣíṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wẹ̀lmúnkar àti gbogbo nǹkan tí ó dá ìrún máa ń kọ fún yẹn wẹ̀lẹ̀ dhikrullah akbar ṣùgbọ́n kárán tí ọlọ́run ọba níbi gbogbo ń tá a bá ń ṣe eléyìí ni nǹkan tó fi tóbi jùlọ gbogbo ń bá ń ṣe ká máa fi tọlọ́run ọba kún eléyìí ó pàtàkì bó ló jẹ́ pé àwọn ẹni ìṣíwájú wa hátà àwọn nǹkan tá a máa pè ní nǹkan ayé tí ó ń ṣe kẹsìn kí n jẹun nísìn kí n mú kí n báyàwó mi láṣepọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan wọ̀nyí nǹkan ayé ni ṣùgbọ́n àwọn ẹni ọlọ́wọ́n ọba wọn a máa rántí ọlọ́wọ́n ọba pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí yóò dẹ̀ máa diṣẹ́ ládá látara rẹ̀ èèyàn a máa jẹun a máa sùn tó ṣe pé nǹkan táà ní normal thing ni ṣùgbọ́n àwọn ẹni ọlọ́wọ́n ọba wọn a tún seize opportunity jíjẹ múmu yìí láti lè fi láti lè fi ní ládá wájú ọlọ́wọ́n ọba pẹ̀lú àníyàn tó dáa ibi àájẹni tó ṣe wípé yóò mọ kúrò nú ẹ̀ṣẹ̀ àwọn ìwé ẹ̀ṣẹ̀ á mọ sí kawuru aj anabuwa muhammad sallallahu alaihi wa sallam onímọ̀ ní hajj wàlẹ̀mìyàr fúth wàlẹ̀mìyàr suk ẹni tó bá ṣe hajj tí ò lọ wùwà kù kí ń bẹ kò lọ wùwà rándánadẹ́ ń bẹ rọ́jà àmìndùnú obìyí kàyọ́mi wàlẹ̀dẹ́ tó ń bò yóò padà gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣe bí ìgbà tó ṣe mọ́ ẹ̀ṣẹ̀ bí sáyé ni ṣùgbọ́n èèyàn mélòó ni ó ṣe hajj lónìí ni ò ní wo àpòkí ń bẹ ẹlòmíì níbi àwọn nǹkan tí ó ti gbalẹ̀ kan nísìn ó bá ló ń ṣe ájì àbó ń ṣe ọmọra tàwáàfù ló ń ṣe yóò gbé kámẹ́rà yóò mọ téèkì sẹ́fì ní yóò ní ẹ tàwáàfù ẹlẹ́ẹ̀kẹta mú lọ ń sìn ta ló béèrè lọ́wọ́ ẹ̀ in tó ń ṣe fún ọlọ́wọ́n bá ní ó yá rẹ̀ ńgbà tó ń ṣe tàwáfù ẹlẹ́ẹ̀kẹta bí ìgbà tó ń ṣe tourism àbó ń ṣe picnic ẹsẹ̀kẹsẹ̀ ó ti gbé sórí facebook ẹsẹ̀kẹsẹ̀ ó ti gbé sórí whatsapp àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan wọ̀nyí ọ̀nà tíṣọ́ ìtọ́n tó ń gbà mú wa lélẹ́yìí ó ní pé nǹkan tó yẹ ká ṣe fún ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ti di nǹkan tó ṣe pé à ń ṣe nítorí pé a káwọn èèyàn mọ́ kò sẹ́ni bọ̀rẹ̀ tó wà interested inú tàwáfù ráǹdì wo ló ń ṣe kò sẹ́ni tó wà interested inú ẹ̀ ṣùgbọ́n nǹkan tá à ń ṣe fún ọlọ́wọ́n bá ti sọ́ di nǹkan tá a fi ń wẹ̀ èèyàn àwọn èèyàn àti àti sọ di nǹkan tá a fi ń wá káwọn èèyàn kan máa ṣàpọ́nlé wa kan máa bàbára wa kọ́lọ́mọ subhanahu wa ta'ala kí ó tún ẹnì kọ̀ọ̀kan wa ṣe so eléyìí ó jẹ́ nǹkan tó pàtàkì púpọ̀ àwẹ̀ ìtumọ̀ asáwọ̀m òun náà ní ká yàgò fún gbogbo àwọn nǹkan tó ṣe wípé ó lè ba ládàá wa jẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala èyí tí a bára wa sọ yìí náà abẹ́lẹ́ wọn bá subhana wa ta'ala kí o jẹ́ kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa kí o ṣe àtúnṣe àníyàn ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwọn ṣe tá a bá ṣe ní àwọn ṣe tó yẹ ká fi wójú rẹ abẹ́lẹ́ wọn wa ta'ala kí o kọ́ wa máa ṣe kó má jẹ́ kí ṣaitan kó nípìn nínú iṣẹ́ wa wa sallallahu ala nabiyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka lahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu sálẹ̀ kù sí. àkọ́kọ́ náà